الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يبرس غرسا إلا كان ما أكل منه له صدقه وما سرق منه له صدقة وما أكل السبع منه فهو له صدقة وما أكلت الطير فهو له صدقة ولا يرزقه أحد إلا كان له صدقة أخرجه مسلم جابر ابن عبد الله ọlọ́mba ayọ́nú sátọ̀ àti bàbá rẹ̀ tó gba àwọn sọ̀hádà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ló tó gba hadithi tó ní ìwá o wọ́n ni mo gbọ́ lòdì sí ọlọ́run àlékún òkè àtúgẹ ọmọ bá sọ báyìí pé ma min muslimin yagrisu gharsan illa kana ma ukila minhu lahu sadaqa Ànábì ni ẹgbọ́ o gbogbo ẹni ọba gbìn kankan gbogbo ẹni ọba lọ́ kankan tí ẹnìkan wá jẹ ń bẹ látàrí pé pa látàrí pé a ó níbi rẹ̀ ànábì ni tó mú nínú nǹkan rẹ̀ tó jẹ ohun sọ́dà kọ yọmọ ẹ̀jẹ̀ sára afẹ́ni ó ṣe kíni ẹ̀yìn tó gbìn ín ẹ̀jẹ̀ sára afẹ́ni ó gbìn gẹ́gẹ́ bó ti wá nu àdìsí ìtànà. tọ́ wà máa oko sàárà ni fún ẹsẹ ẹ̀ṣẹ̀ ni fẹ́ni ó gbìn olùkóyè máa sóòrè kọ ẹni tí ń sọgbà tó lóko ó kú òlóko tí ọ lọ dín su rẹ̀ tí ọ lọ dín ọsàn rẹ ká àbágbàdo àbẹgẹ òun ní ọjẹsẹ fún oríwọ má ń rẹkọọdù òṣù èèyàn bá jẹ́ ní oko rẹ̀ àmẹ́ni ó jẹ́ ńkọ́ ọ̀hún òròjọ́ o ẹ̀ṣẹ̀ ní fún ọ wọ́n máa jẹ́ nǹkan oní nǹkan ẹ̀ṣẹ̀ ní o. ọ̀la sọ lánàá pé ìyàtọ̀ ń bẹ nínú ebi ń pààyàn ọkà máńgò kan méjì ọsàn kan méjì ọmú ọjẹ ya àwọn oúnjẹ jẹ látàárọ̀ wọ́n sì wà ní oko wọn àmàgbà táwọn ó débi táwọn ó ti oúnjẹ ebi pààyàn nù èèyàn nídìí rẹ̀ ni àmẹ́yàn wa ń sọ ẹni ó ní pé kí wọ́n ti kú olóko ọyọ èèyàn ọmọ ẹgbẹ́ báskẹ́ẹ̀tì wa ọmọ wa fi gọ̀gọ̀ káwọn ní kọ́là bí sin oníṣin lọ ń ká olè lèyìn gbogbo ẹ̀ lànàbí yàn ànàbí ni máa sóòrè kọ̀ kí lọ́kọ́ wí máa ókèlà ntẹ̀yìn jẹ ókèlà yá ebi o onídìí ẹ o lè jẹ o. ẹni ọba jalè Nkọ, ọtọ ló lè jíjà ọtọ ní ebi ń pààyàn ọ̀jẹ̀ nínú oko olóko àmọ́ méjèèjì bákan náà lórí fún wọn tó lóko sàárà ni méjèèjì akala sábẹ̀rẹ̀ minhu Allahu akbar ànábì ní kọ́dà àwọn ẹran ẹranko ọ̀bọ ń bẹ̀ ọ̀rọ̀ tí máa ń ṣèyàn jàǹbá ọwọ́ akọjá ní oko rẹ ọyá àgbàdo rẹ jẹ ọjẹsù rẹ tó èyí kí ọjẹ fún ọ sọdà ara wọn ọ̀nà tó yẹn fi bá nǹkan nu rẹ́kọ́ọ̀dù rẹ tó kà á níjó máa ṣe sàárà ìyá ó ṣe sàárà nítorí ẹranko kan kọjá ọjẹ ń bẹ àti wọn kọ ọ ọmọ ìjẹ́ sàrà fún àwọn bónọ́ọ̀sì ọlọ́nu sẹ́yìn gan ò ní tiẹ̀ mà àmọ́jọ́ tó bàbá ń bẹ̀ kọ́dọ̀ ọmọ fẹ́ rò pé a ah, kò sì jẹ́ jù báyìí lọ kò bá jẹ ju iye tó jẹ yìí lọ kí sàrà yẹ pọ̀ nínú rẹ́kọ́ọ̀dù tèmi àmọ́ ẹ̀wọ̀n náà bíútì Islam wọ́n bàrà jẹ́ o kọ́dọ̀ ìtẹ̀ràn bá jẹ nínú oko rẹ̀ sọ́dà kọ̀ sàrà ní fọ́ọ̀mù ọmọ akala ti pọ ìlú kó lè jẹ ẹyẹ ẹyẹ ń fò lọ́kàn bẹnu ba inú rẹ mọ̀wùlẹ̀ da kẹ́míkà sí pé gbogbo ẹyẹ tó bá ti fẹnu bọ̀ ọ́ máa kú ìlọ́fẹ́ gbàǹdì tí wọ́n máa kú mọ̀wùlẹ̀ da nǹkan sí oko rẹ pé gbogbo ẹran ẹlẹ́ran tó bá ti mẹ́nu bá wọ́n máa yàgbẹ́ gbogbo èyí tí wọ́n bá jẹ ń bẹ́ẹ̀ sàrà ní ara ara bíútì Islam ni o wàlá yarzuquhu ahadun ànábì ní jẹ́nẹ́rálì sọlá ọ̀sọ́lá lẹ́yìn ogun àwọn ẹ̀dáǹpù tó ti mú wáyé kò sí nǹkan kan tí wọ́n mú ní oko rẹ̀ tí ó dínkù àfikọ́jẹ́ sàrà fún illa kana lahu sadaqa akhrajahu muslim limamu muslim lọ gba hadith ńláńlá yìí wá ẹ̀rẹ́ kan ńláńlá ta kọ́ àti yẹn lè máa ṣe sàrà àti ọmọ sàrà àti yẹn má ọ̀tọ̀ àwọn sàárà kan wá ń bẹ tí wọ́n gan ọ̀dà níyàn rẹ̀ ọ̀dà níyàn pọ̀ fẹ́ ṣe sàárà kọ́dọ̀ ọ̀mà ẹlòmíràn ọ̀mà pé ẹran kan jẹ oko òun ọ̀mà pé nìkan kánú máńgò òun ń gbọ́ pọ̀ ọ̀mà pé nìkan mú àgbàdo kan méjì gbogbo ẹ̀ sì ti wà ní rẹ́kọ̀dù jẹ́ ṣe sàárà àmọ́ ò mọ́tòrí yìí wọ́n máa lọ jalè oko olóko ẹ̀sẹ̀ ni o lànàbí ẹ̀yà sọ́tọ̀ ọ̀tọ̀ ní téèyàn jẹ́ pẹ̀lú pé ó ní ìdí ọ̀tọ̀ ní téèyàn ṣe kínní lọ́lọ́ jalè rẹ̀ olè jíjà haramu ni ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين لنا كاتو موناتين داتي أديدتا لنا أمنوا بأن سوريا أم مبشر al-Ansariya radiyallahu anha pé kò síbi kan tó wà ní òṣèré àkọ́bìnrin ọmọ ṣiṣẹ́ o bọ́ bá ní ìdí àti ṣẹ́kínní ṣiṣẹ́ bí ọba wa ní ìdí ẹ̀ oníṣẹ́ ilé tó fún kínní tó fóbìnrin ẹ̀yin ọkọ ní kẹ́ẹ̀kan mọ̀ pé ẹ̀yin náà ṣe ń tí ó dùn mọ́ wọn fún wọn tó wọ́n fi mọ̀ dá ah, àwọn níbi iṣẹ́ iṣẹ́ ilé iṣẹ́ àtọ́jú ilé àwọn ọmọ àwọn nǹkan tó níṣẹ́ o àmì ẹ̀rọ àwọn ẹjọ́ sọ ìsìláàmù ló kọjú ẹ̀jẹ̀ ìgbẹ́ lọ ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ kọ̀ sí pẹ̀kọ̀tẹ́ rí kan ní òṣèré àtọ́lóbìnrin ọmọ ṣiṣẹ́ o ọdẹ rí ń bẹ pé àwọn ẹṣẹ́ kan ń bẹ obìnrin gbọ́dọ̀ ṣiṣẹ́ o àti ṣàlàyé gbogbo yóò lánàá mo wá mú ẹ̀gbáǹpù kan wá mo ní ntí ẹ máa wí ni pé irúṣẹ́ wo lobìnrin lè ṣe irúṣẹ́ wo ni ò lè ṣe ìdánlájú wá mú ẹ̀gbáǹpù náà àdánwò tó páyé ọ̀gá ẹ̀ dàrẹ́tọ̀ mánéjà hod dín òótọ́ mọ̀ pé àsọta wa ní akadá gbogbo ẹ̀ náà ni wà ní sẹ́kẹ́tìrì obìnrin ọ̀gá sì jẹ́ kínní ọkùnrin bọ́gà jóbìnrin ó ní sẹ́kẹ́tìrì kínní ọkùnrin tí ó fi mọ́ wá nídìí lọ́lọ́run lóhun ọ̀fẹ́ tí lọ́lọ́run lóhun ọ̀fẹ́ tí ọkùnrin kan àtobìnrin tí wọ́n ń ṣe léèwọ̀ wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ ara wọn ni wọ́n máa wà nínú yàrá kan wọ́n máa tilẹ̀kùn mọ́rí àbí bóun ni sẹ́kẹ́tìrì ọ̀sẹ̀ ní wọlé tọ ọ̀gá tí wọ́n tiri ti fáìlì gbogbo wa náà ti wá rí ní ń ṣẹlẹ̀ láyé lónìí some years back ní nàìjíríà ní gbogbo ìròyìn ló gbé o arákùnrin kan ọ̀pọ̀ kòso ọ̀para rẹ̀ o lẹ́ni tí kì í ṣe pé yà báńkà ni èèyàn bá rí èèyàn rí pé yóò jẹ àmọ́ ń jọ tí àṣírí kan tú sí i lọ́wọ́ ọmọ tí ó ṣe máa fi kó ṣe kí ni ọgbẹ̀mí ààrẹ ìwé ìròyìn gbé gbogbo ayé lọ́gbọ́ o nínú àwọn ọ̀gá àgbà àwọn ọ̀gá ńláńlá báńkì ńláńlá kan nàìjíríà yìí ìyàwó arákùnrin yìí ni sẹkẹtìrì rẹ̀ wọ́n wá lọ ṣe tẹ́sì wọ́n ṣe DNA gbogbo ọmọ méjì àti mẹ́ta tí ń pòun lòún bí àsọ̀gà báǹkì ní lọ́lọ́mọ arákùnrin yìí ṣe kí ni ọ̀pá rẹ̀ o ọ̀pá rẹ̀ o ìwọ̀n èsè bòńkẹ́lẹ́ o inú òwe ìròyìn inú orí tẹlifíṣàn gbogbo ẹgbẹ́ o kí lọ́ọ́ bá rán dáradára yìí nítorí ọ̀nà ni a máa ṣe tá à ń ṣe. secretary ń bọ̀ ga travel ta assignment ni ń travel lọ kìíní wọn gbọ́dọ̀ yọgbọ́dọ̀ tẹ̀ lọ́gàá lọ ìyàwó ìyàwó èèwọ̀ ni o nítí ń sì máa bí ọ̀kan la wí ọkùnrin yóò máa ń tó ṣe máa tó yé à gba àwọn ọmọ tó ń pè lọ́mọ òun pípara àyàn náà dá o gbẹ̀yìn ọba parẹ́ ó jí àti lálùkì yá mà ní o mùsùlùmí ọgbọ nǹkẹ mọ bóyá mùsùlùmí lẹni òun náà àmọ́ mùsùlùmí náà lè dánwó ẹ wò gbogbo wa wa ìwó lọ síra wọn mọ nìkan mùsùlùmí àti kèfèrí Ọlọ́run ṣàánú ni ìwọ mùsùlùmí gbọ́ o èèwọ̀ ni kò parẹ́ o gbogbo bí nǹkan náà ṣe lè le tó kọba wo pé kọ gbẹ̀mí ara ẹ léèfọpin sí ọsẹsẹ bẹ̀rẹ̀ ẹyà ni o bẹ́ẹ̀ ni o yóò tún yà ń jẹ ní páálí lálùkìyàmà solution kan ni kéèyàn gbẹ̀mí ara rẹ̀ àmọ́ kí ni wọ́n máa léde àwọn èèyàn tó wọ́n máa gbẹ̀mí ara wọn ẹja wa náà pé ẹja ẹja tilẹ̀kùn ẹ̀. bẹ́ẹ̀ bá ní ọ̀gá níbi secretary ẹ̀fọ́ ọkùnrin ṣe secretary ọkùnrin ẹ̀fọ́ obìnrin ṣe secretary obìnrin. èyí tí mo wá rántí tí mo fẹ́ fi kún ni pé ẹlòmíràn wá ní choice tí mo rántí bí ọ̀nà òun kó kóòtù secretary wa kò sì ní choice pé a ìfẹ́ mọ̀kómi máa wá bẹ́ẹ̀ bọ́ ọ bá ní àyè tó bá ti dọ̀gá débẹ̀ pé a ẹni ẹgbẹ́ wa ni mo reject rẹ̀ ẹ kó tẹ̀ ní báyìí wá èèyàn ṣiṣẹ́ ìjọba àtàdáni débẹ̀ tí wọn náà látẹ̀mí pé ẹni tí mo fẹ́ post fún mi ni ìṣàtìrí kan bẹ́ẹ̀ èèyàn ṣiṣẹ́ èèyàn nípò débẹ̀ lẹ́nu kínní lẹ́nu ọ̀fẹ́ ọ̀fẹ́ lẹ́kẹ̀ẹ́ ni ó wọ̀ bọ́ ọba láyè yíwọn ni wọ́n wá gbé ní tí ọ̀yẹ́ wọ́n gbé wá tọ́ dákẹ́ ìwọlẹ̀sẹ̀ rẹ̀ ń bẹ ní ọ̀rùn rẹ̀ bọ̀dá ń sọ tàwọn tí ò tí ì dàgbà débẹ̀ lẹ́nu iṣẹ́ táwọn ò ní choice àbí ò ní choice náà wọ́n á ní kọ̀sẹ́lómi ńlẹ̀ ẹnìkan tó wà ńlẹ̀ náà nù èyí ń mọ̀ràn kí mo ní kásálàyé fáwọn èèyàn ẹ̀rí inú ṣẹ̀ríà gbogbo nǹkan lọ́rọ̀ o ṣẹ̀ríà ní olúwa nínú al-Qur'an al-Karim fattaqullaha mastata'tum ẹ ọlọ́run to the best of your ability agbára yín bá ti ma ó ṣe ìtagbára rẹ ma sẹ́wọ̀n pé ìtagbára rẹ ọ̀ka láwì ọ̀ka pàbí ẹgbẹ́ kú amẹ́gbẹ́ wa ọwọ́ a máa ṣe ń tà ń pè ní open door policy open door policy ọgbẹ kalẹ̀ as instruction ní unit rẹ ní department rẹ ní directorate rẹ tó ti dọgáhùn náà pé ẹ̀rí lẹ̀kùn tó wà láàrin secretary's office àtọ̀gás office yìí ẹ bá mú kọ́kọ́rọ́ rẹ lọ sọ sínú kànga ẹnìkan gbọ́dọ̀ tí o open door police kí gbogbo àwọn sáàfù yọ mà bẹ́ẹ̀ under no circumstance lẹ́nu kan ó fi dé ni wọ́n ní ẹ wọlé o àwọn secretary ń bẹ lọ́dọ̀ ọ̀gá ìyàwó ìyàwó ń bẹ lọ́dọ̀ ọ̀gá kí wọ́n mọ̀ pé wọ́n lè já wọlé anytime pé open door policy kọ́dà yọ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tí ń bẹ láàrin ọ́fíìsì rẹ àti ọ́fíìsì kínní secretary rẹ pé kò gbọ́dọ̀ wá ń títí o anytime sì yẹ sẹkẹtìrì rẹ náà mà pé tí èyí bá jẹ nǹkan necessary o ìwọ nìkan gbọ́dọ̀ máa dá wọlé wá ọ́fíìsì ni o èèyàn nìkan gbójóbìnrin inú àwọn àdájọ jẹkọọ lùsì ni àbọkùnrin ẹjọ máa wà ní ọgbọ́dọ̀ ṣe yí wọn ògbó ní tíṣẹrí àbá ni a ṣe ọmọ ibi tọ lágbà ibi tọ lágbà láti ṣàlàyé wọn ọ̀kápá pé ẹgbẹ́ kó ẹgbẹ́ wa ọ̀kápá open door policy bọ̀ ọba ṣe yí wọn náà jí ayé wọn lọ́dọ̀ ọlọ́run ìmájà máa fi ojú rẹ náà òfin ọlọ́run ọlọ́run bá lóun ọ̀fẹ́ ọ̀fẹ́ ni o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم الله nínú ìjọba fẹ́ hmm. gbé wọ́n sí àwọn ẹranko uh, onígbà kò jẹ. àwọn àkójọ àbí náà bá jẹ́ kí wọ́n kú àti wí ìrùn àfa àti sọ ní kẹ̀kẹ́ ọ̀dà máa kan kẹ́míkà sí àgbàdo rẹ àti mọ́ngò rẹ pé ògbẹ́ ẹyẹ tó bá ti fẹnu kàn kọ́ kú nítorí kíni mélòó ni ọ̀jẹ̀ ń bẹ́ tí ọ̀jọ̀ jẹ́ sàárà fún ìgbà téèyàn máa ń ti ń ṣe ni o ìgbà téèyàn máa ń ti ń ṣe ni ọ̀dà mo ti wí mo ti wí nígbà tí n ṣe tí n fàdí ṣe ni ìjọba jẹ́ pé máa wá pa gbogbo ìjọba ti fẹnu kan? béèyàn náà bá wá fẹnu kàn kọ́ and eh, health wise àwọn tí ọkọ ẹ̀kọ́ ìlera kọ́dà àwọn a máa sọ pé ìyọ̀n náà ó léwu fún ọ̀dọ́ padà jẹ́ náà tí ọba tó bá pa ẹran tó pa ẹyẹ bí ọba pa èèyàn náà yọba lájà rẹ̀ jẹ́ o wọn ò bójú yé nti ọba ṣe pé bẹ́ẹ̀ yẹn bá fẹnu kàn ẹ wo oògùn èkúté tí a máa ń lò ní oògùn èkúté lè pa èèyàn náà o àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ àhà iná èyí tọ́jú ẹ̀ wà ní pìlẹ̀ ní kí ọgbọ́n tá nẹ́bí yìí pé èyí tẹ́ yẹ bá jẹ mélòó ní ọ̀jẹ̀ èyí tẹ́ ẹran bá jẹ mélòó ní ọ̀jẹ̀ sàárà ní fún ọ sàárà yẹn fún máa gba sàárà àwọn ọ̀dà ju kéèyàn tó máa dáràn bọ̀rẹ̀ lọ́rùn máa fi kẹ́míkà tí wọ́n máa pa ẹ̀yẹ lólóhùn fẹ́ pa kò ní mọ́gbà tí wọ́n pààyàn náà o ọkọ̀ sọ wa lẹ̀ aleykum salaam wa rahmatulah. Mm. Hmm ẹ̀kẹ́ nìkan máa ọkọ̀ tí a ń fi ṣe òfin kọ́ máa pààrọ̀ ẹ̀yà wọn. àní kí ni ìfẹ́kì rẹ̀ ní wọn bá jẹ wọn ó kú ni àbí ọkàn pírísàfù àgbàdo àti dáhùn ní òṣè àlẹ́ ọ̀dà kéèyàn wá nǹkan mi wá nǹkan mi ìjọba máa ṣe ànábì ní wọn bá jẹ sàrà ni pé ànábì ní a máa fògùn pàwọn ọ̀dà máa fògùn pàwọn àǹdíntọ́mọ ànábì ádámọ̀ mọ̀ ni pé gbogbo wọn ni wọ́n ní dáadáa tí wọ́n ń ṣe fún wa o gbogbo àwọn ẹranko gbogbo àwọn ẹbẹ gbọ́ pé ibi tí ọba sáwọn ẹranko má ìjọba gan wá lọ fowó ra àwọn ẹranko pé ọ̀sẹ̀ ẹranko má níyàyàn ọlọ́run mọ bó ṣe ṣètò ayé ọlọ́run mọ bó ṣe ṣe kíni bó ṣe ṣètò ayé ní ọba sí máa wá náà mọ o gba àwọn ẹyẹ gba àwọn ẹranko ni wọn ní ní tí wọn fi ń wúlò ọlọ́run ní ní tí wọn ó ṣe láyé. Eh, kọ́mà nàbí adamu ronú ọ̀nà mi ronú ọ̀nà mi eh, kìí ṣe pé ọgbọ́n bá dé mẹ́nu bá ọ̀pá wọn inú ọ̀tá ọlọ́wọ́ rẹ̀ níyàgò.